my dear kí ni mo ṣe fún ẹ o tó fi fẹ́ já mi jù sílẹ̀ ṣé bí èdè ara wa ni kò yéra wa ṣé bí ọ̀rọ̀ ara wa ni kò yéra wa ká ṣàfọwọ́ lẹ́ran ká jọ ṣeré ìfẹ́ eré ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yùngbà ṣèbọ̀ wọn la ó fi bí gẹ́ gẹ́ gẹ́ ẹ̀wọ̀n gbogbo ilé tó bá ti ń ṣe bíi awọ̀ orin ẹ̀kọ́ tí mo wá fún wa lálẹ́ nìyẹn kí ọkọ kó wojú ìyàwó kí àwọn náà kó wojú ọkọ ká wá sọ pé kí ni mo ṣe fún ẹ o kẹ́wọ́ parí ẹ̀ síbẹ̀ kífẹ́ máa ṣe kí ni kó máa ṣọ bó o fẹ́ lẹ́yìn ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀lúwa ṣeun ńlá fún mi náà ni lórí Orísun tẹlifíṣàn náà la wà lálẹ́ iṣẹ́ eré owó ijó tí àwọn ìdílé ọlọ́rọ̀ tèmi gbé lẹ́ẹ̀kan àti mọ bó ṣe máa lọ ẹ̀rí sísá bó ṣe ń kú ẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ga ó túmọ̀ sí pé wọ́n múra mi wá lálẹ́ yìí ni bẹ́ẹ̀ lẹ́rẹ́ ìyá ara nípa apá ìmọ̀ àgbàdo wọn àwọn àlejò mi àwọn ìdílé ọlọ́rọ̀ tèmi wọ́n ti wá kalẹ̀ wọ́n ti wá digbí ẹ káàbọ̀ ẹ̀yin ìdílé ọlọ́rọ̀ tèmi ṣé dáadáa lẹ dé. ẹ kú lédè àsìkò yìí. ẹ ṣe gan ni gbogbo lè ń kọ́ adúpẹ́ wọn wà. olúwa ṣeun olúwa ṣeun ọjọ́ ìdílé ọlọ́yọ̀ tèmi òun náà lẹ ti rí iye ẹ̀yìn ara lẹ ti rí pé ojú wọn ó gún régé ah, ah. àwọn eléyìí ọ̀dọ́langba ni wọ́n nínú ìgbéyàwó ṣùgbọ́n wọ́n ti dàgbà lọ́pọ̀lọpọ̀ nínú ìfẹ́ ẹ tún kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí o jàre. lédè o. ẹ̀sùn ẹ̀ẹ́ bọ́dà mi ẹ bá mi dárúkọ ìdílé tí yín fáwọn aráalé. ìdílé ọlátúnjí sanni làwọn. ọlátúnjí sanni òun náà lẹ ti gbọ́ lẹ́nu bọ́dà mi yìí wọ́n ní ìdílé Ọlátúnjí Sanni àwọn náà ni mo gbà lálejò lórí ètò bàbá ètò lẹ́ni lórí Orísun tẹlifíṣọ̀nù sísà mi ẹ̀yin gan ẹ bá mi fi ohùn yín ẹ bá mi fi kí àwọn aráalé kú jókòó. ẹ kú jókòó ẹ kú iṣẹ́ o. <laughs> ó ga jù bọ́dà mi irú iṣẹ́ wo lẹ máa ń ṣe. producer ni àwọn tó ń gbé orin jáde fáwọn eléré. Hmm ó túmọ̀ sí pé ẹ̀yin máa ń gbé orin jáde. mo sọ fún wa lẹ́ẹ̀kan mo náà eléyìí wọ́n lè di ọ̀dọ́ nínú ìgbéyàwó ṣùgbọ́n àwọn eléyìí ti dàgbà nínú ìfẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ láti jọ́tọ̀ yìí tí wọ́n á sórí ètò bàbá ètò ṣé ẹ báyàwó yín sojú lánàá àyè máa jì ọmọ bínú jà bóyá bọ́dà mi ẹgbà bírò tẹ́ fi kọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ abámi yọ àwọn ìbéèrè tí mo bá ń béèrè lọ́wọ́ yín ẹ ní ní àǹfààní láti sọ wọ́n jáde lẹ́nu ẹ máa rọra bá mi máa kọ́ kẹ̀dẹ̀ kọ́ kó hàn nítorí pé a fẹ́ fi hàn àwọn aráalé kí wọ́n lè rí nǹkan tẹ́ ẹ̀ kọ́ pé kì í ṣe pé àpárọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín lélẹ́yìí tí èèyàn kan bá fún yín tàbí kí ọlọ́run kan ṣàdédé sọ̀kalẹ̀ sáàrin wa báyìí kó ní kẹ́ ẹ sọ nǹkan méjì tẹ́ fẹ́ tẹ́ máa ń jẹ lẹ́nu ní báyìí báyìí báyìí báyìí pé àkóyá ah, ẹ ọmọ mi nǹkan méjì tó fẹ́ wọ́n make wish kí ni nǹkan méjì tẹ̀ máa fẹ́ ẹ bá mi kọ́lẹ̀ ẹ̀yin gangan nǹkan méjì. lẹ́nu oúnjẹ. no tẹ́ ẹ fẹ́ràn bóyá kọ́lọ̀ ń kàn sọ̀kalẹ̀ ní jíjẹ kọ́ o kọ́lọ̀ ń kàn sọ̀kalẹ̀ ń sìn tó ní bóyá make wish sọ nǹkan méjì tó fẹ́ kí n ṣe fún ẹ nǹkan méjì tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún yín báyìí báyìí báyìí tó dẹ̀ jẹ́ pé ìyàwó yín gan mọ̀ ẹ̀ ń yé sọ pé kí ni mo dẹ̀ fẹ́ ṣe o kí ni tọ́lọ́n bá dẹ̀ bùkún mi máa dẹ̀ ṣe o ó yá nǹkan méjì sáré bá mi kọ́ sílẹ̀ ẹ̀kọ́ kó hàn kí àwọn aráalé lè rí tá a bá fi wọ̀. kàkọ́ ni yóò bá. ẹ lè kọ́ ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kọ́ bó bá ṣe dáa àríkà atumoe. ẹ̀ ẹ ṣeun ìbéèrè lẹ́ẹ̀kejì ọ̀rẹ́ ìyàwó yín àti kékeré ẹyọ kan ọ̀rẹ́ ìyàwó yín kan tí wọ́n ti jọ ń rìn láti kékeré kì í ṣe àwọn tìsín àwọn tẹ́ ẹ mọ̀ pé ìyàwó yín ti máa ń sọ fún yín pé ah, ọ̀rẹ́ mi yìí àti primary school láti jọ ń bọ̀ ẹ ti kọ́ ṣe. wọ́n ní ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ kẹ́ ẹ réètì ara yín pé tẹ́ bá fi ẹnu kò ẹnu ìyàwó yín kissing ẹ réètì ara yín one to three bóyá ẹ fẹ́ràn láti máa kiss tàbí ó kàn wà ní medium kankan tàbí ẹ tiẹ̀ fẹ́ràn ẹ̀ rárá ẹ réètì ara yín ẹ kọ one to three ẹ̀kọ́ tó bá jẹ́ ẹ fẹ́ràn láti máa kíìsì dáadáa á jẹ́ pé number one tó bá jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan two nìyẹn tó bá jẹ́ mm-hmm, kò tẹ̀ sínú hobby mi three nìyẹn eré ìtara yín your kissing life báwo ló ṣe rí mm, ẹ ṣeun àríjù báwo ń lọ. Mm kódà sísítà mi ẹ bá mi tú ìbòjú tẹ ẹ fi bòjú ẹ ṣe jàre ìfẹ́ ń ṣàn gẹ́gẹ́gẹ́ ẹ̀rọ abámu dání bá òun ah, sísítà mi ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ṣé dáadáa lẹ dé ah, olúwa ṣeun ẹ̀rọ bá mi ẹ jókòó dáadáa nítorí àwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ọkọ yín yẹn èyí lẹ máa bá wa sọ kí àyè gbọ́ bí àárọ̀ kọ̀ọ̀kan tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé tí ọlọ́run bá sọ̀kalẹ̀ báyìí tó wá jókòó tì wá tá a rí ó jókòó tì wá o ṣùgbọ́n tá a bá rí i tó wá sọ pé kí ọkọ yín kí wọ́n mèkì wíṣì méjì pé ah mo fẹ́ ṣe nǹkan méjì fún ẹ ó yá béèrè nǹkan méjì kí ni àwọn nǹkan yẹn máa jẹ́ ọkọ yín ti kọ wọ́n síbí ẹ bá wa sọ síta. ẹ ronú sí ẹ ronú sí ẹ ronú sí pápápá ká ṣe ní pàpàpà tó lẹ́yìn náà ṣì máa kọ tí. Hmm. má bínú. Hmm, hmm. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín lélẹ́yìn wọ́n ní ìgbà wo ní first date yín when was your first date tí bọ́dà mi gbé yín jáde ìgbà wo yẹn ó kọ́kọ́ ṣẹlẹ̀ bóyá three years ago ni o kí n bá yín mú wálẹ̀ bóyá three years ago ni o bóyá four years ago ni o bóyá last year ni ìgbà wo ni first date yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti jẹ́ o. ẹ ti kọ́ ẹ̀kọ́ kó hàn o. ti dà bẹ́ẹ̀ ẹ̀kọ́ kó hàn káwọn aráalé lè bá a rí. ìbéèrè lẹ́ẹ̀kejì títí yín lélẹ́yìí wọ́n ní irú aṣọ wo lẹ fẹ́ràn láti máa wọ̀ bóyá aṣọ òyìnbó ni o kaba bùbá àti ro ṣòkòtò àti tọ́ọ̀pù irúfẹ́ aṣọ wo lẹ́yìn máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà bóyá kaba ni tó bá jẹ́ kaba ni ẹ lè kọ́ gown tó bá jẹ́ jeans and top ẹ lè kọ́ tó bá jẹ́ native ẹ kọ́ native aṣọ tẹ́ ẹ fẹ́ràn láti máa wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà dá mi lójú pé tá a bá béèrè lọ́wọ́ ọkọ yín wọ́n máa mọ aṣọ tíyàwó wọn fẹ́ràn láti máa wọ̀ pé jeans and top níyàwó mi fẹ́ràn fẹ́ràn láti máa kick top bóyá gown dẹ̀ ní bóyá skirt and blouse ní ẹ̀tìkọ́ ẹ ṣeun bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lélẹ̀ wọ́n ní irúfẹ́ iṣẹ́ wo lẹ lè bá àyàn ṣe kọ́ńtẹ̀ ni wọ́n fẹ́ fún yín ní hundred million dollars. tẹ́ ẹ máa ń sọ pé ẹ ní mi tẹ̀lé báyọ̀ ṣe irú iṣẹ́ yìí hmm ìtẹ̀ lè ṣe lè ṣe o kò sí ó yá yọ yọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àsìkò wa ti sáré lọ irúṣẹ́ irúfẹ́ iṣẹ́ ṣé kí n bá yí pààrọ̀ ẹ̀ fẹ́ kí n pààrọ̀ ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ní ó yá jẹ́ iṣẹ́ wo lẹ fẹ́ràn jù tẹ tọkàn yíyàn láàyò láti máa ṣe iṣẹ́ wo ṣe rí i pé mo ti pààrọ̀ ẹ̀ fún yín mo ti ṣòjóró <laughs> irúfẹ́ iṣẹ́ wo lẹ fẹ́ràn jù láti máa ṣe tọkọ yín dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí ìyàwó mi láìkẹ́. ẹ ṣé ẹ ti kọ́ ẹ gbé wá àwọn ìbéèrè náà ní jù bẹ́ẹ̀ lọ. Hmm, hmm ṣeun ah kọ́lọ̀ jẹ́ rí àwọn nǹkan tẹ́ ẹ kọ́ yóò jésù lolúwa o eh? mi tiẹ̀ rí rárá rárá ah àfọ̀gbọ́n gbé bọ́dà mi ẹ bá mi yọ ìbòjú torí àsìkò mi ó ti sáré ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ṣé dáadáa lẹ dé ah ṣé àwọn ará ọ̀hún ṣán ní ẹ kí wa wọ́n sọ bẹ́ẹ̀ <laughs> Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé ọdún wo àbí ìgbà wo ni first date yìí ní lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ o. what do you desire what do you eh? sweet banana sweet sweet sweet sweet banana daddy ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kẹ́ pé mọ́mì ẹ ẹ yẹ bá mi ojú mọ́mì sìn ká sọ fún wọn pé gbé kí ni ẹ̀sùn wọn bí gbé kí ni ẹ̀sùn wọn mi sweet banana ẹ eh? sweet sweet sweet sweet banana ẹ ẹ yẹ gbé kí ni ẹ̀sùn wọn ra yín kẹjọ máa wojú ara yín kẹjọ máa kọ orin yẹn kẹ máa kọ níṣó orí ètò bàbá ètò lẹ́ṣinwá pẹ̀lú ìfẹ́ duchess of love ti yín gangan kí ló ń ṣe what bẹ́ẹ̀ dẹ̀ẹ́dẹ́ tẹ̀ bá gbàgbé ẹ mo sọ fún wa ká tó lọ sílé agbára lẹ́ẹ̀kan pé abala eré ìfẹ́ náà ni màá bọ́ sí tí mo bá ṣe padà dé mo ti wá bọ́ sí agbami eré ìfẹ́ yẹn ṣẹ́rí pẹ́yìn gan ẹ ti ń ṣe eré ìfẹ́ ti yín lọ àwọn dídá aláyọ̀ wọ́n ṣe wà ń kalẹ̀ wọ́n wà ń dígbé ẹkú kalẹ̀ ẹ̀yin dídá aláyọ̀ tẹ̀mí ṣe rí i pé ọwọ́ tí mo gbé wá ọwọ́ ìfẹ́ ni mo ti sọ fún àwọn dáàdì àtàwọn mọ́mì tó wà nílé pé ẹ́ kán ní kí mọ́mì kan gbé kinní yẹn súnmọ́ bíbá yẹn kí dáàdì gan kán má gbé kinní yẹn lọ sẹ́yìn ẹ̀ ṣé àwọn ọmọ náà ẹ̀ wọ́n wà nítòsí ẹ fa ọmọ sílẹ̀ ẹ má wọrí wọn ní choice àwọn ọmọ ti mọ̀ pé dáàdì àmọ́ mi ló wà lórí ìjókòó lọ́wọ́lọ́wọ́ ẹ ẹ dáàdì ẹ láìkì ni ẹ láìkì ẹ ẹ dídá láyọ̀ tèmi kó tó di pé mo lọ sílé agbára lẹ́ẹ̀kan nígbà tá a wọlé tẹ̀ bá gbàgbé mo sọ ìtàn kékeré kan tó ní í ṣe pẹ̀lú arákùnrin agbowórìn àti arábìnrin adùnbárìn tèmi tó jẹ́ pé ìyàwó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọjọ́ ìbí ọkọ ẹ̀ nígbà tó wá dalẹ́ tí ọkọ fẹ́ sùn ló bá ní àfikún òun káwọn tún jọ ṣeré lọ́kọ láya ìyàwó bá ní àwòtẹ̀ ti rẹ̀ mí ọkọ ní àá ṣé wọ́n ló máa sọ àsìkò tí mo máa bẹ́ẹ̀ ṣe eré ìfẹ́ fún mi àsìkò tó wù mí kò gbọ́dọ̀ rẹ̀ ẹ́ ọ̀rọ̀ yẹn lájọ fẹ́ sáré yànnàná ẹ̀ níṣẹ́jú kan sí méjì ká tó lọ sí abala eré ìfẹ́ proper proper bó ṣe rí lọ́dọ̀ ti yín bó dẹ̀ ṣe tún rí lọ́dọ̀ àwọn aráalé pàápàá a máa gbọ́ ọ bódà mi ọ̀rọ̀ yẹn báwo ló ṣe rí lọ́dọ̀ ti yín ṣé nǹkan tí ọkọ yẹn ń ṣe ṣó dáa tó fi di pé à ń fúnra wa nígbà tí tó fi ń fìyà fúnyàwó ẹ̀ nígbà tí nítorí pé ó fẹ́ bá a ṣeré lọ́kọ-láya hmm. tó ti gbé tó tún wọ̀n sórí bẹ́ẹ̀dì tó tún fi agbára tún bá a ṣe nǹkan papọ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ tí. Ah, kò ń ṣe ohun tó bójú mu hmm. kí ó dàbí kíyàn fi ipá bá èèyàn lò pọ̀ ni ìyẹn ti kúrò ní lọ́kọ-láya àti pé tí gbogbo ìmọ̀ òrò bóyá ìfẹ́ wà nù hmm. ṣé relationship wọn ni màá sọ ní English nígbèyàwó wọn mo rò bóyá ìfẹ́ wà bẹ́ẹ̀ torí tí ìfẹ́ bá wà bẹ́ẹ̀ hmm. ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ yẹra wọn hmm. tó fi di ohun tó yẹ pé ọ̀rọ̀ èdè àìyedè ó wà láàrin wọn tó fi dín báwọn fi ipá bára yín ni lò. wọn tó tẹ̀ fẹ́ báyàwó ẹ̀ lò pọ̀ tó jẹ́ pé ìgbà tí lo kọ́kọ́ fi jí látọjú oorun ìyẹn ò dáa tó lọ́dọ̀ tiyín tíyàwó náà wá sọ tíyàwó sọ pé ó ti rẹ̀ ń ṣé ìyẹn náà tún bójú mu. kò sí ohun tó bójú mu nínú ẹ̀ lóòótọ́ nígbà ìgbà míì àmà wà á hmm. máa rẹra ètò hmm. ẹ̀mí sọ pé tí kò bá sí tí ọ̀rọ̀ wọn bá yé tí ìfẹ́ bá wà ń bẹ̀ hmm. ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ máa yéra wọn ìfẹ́ nǹkan tá à ń pè nífẹ̀ẹ́ ni pé understanding gbọ́dọ̀ wà nínú ìfẹ́ ọlọ́run tó dáfẹ́ ó ti dá understanding sínú ìfẹ́ ó ti dá hmm. mọ́ so èèyàn tó bá nífẹ̀ẹ́ ara wọn hmm. tíyàwó bá sọ pé ọkọ mi ò rẹ́ mi hmm. kò sóhun tó burú bẹ́ẹ̀ kó kọ́kọ́ fílẹ̀ gbà tó yẹn bá yé ti parẹ́. ó dáa sísítà mi ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí ó dọ̀tí yín báwo ló ṣe rí ṣé àwọn nǹkan tí ọkọ yìí ṣe tó fi tẹ́ra ẹ̀ lọ́rùn ṣó dáa ṣé nǹkan tí ìyàwó náà ṣe tó sọ pé